gbè fún un ó fẹ̀yìn pé ká kírun sókù la ká lọ bí jẹun ti sin ká tẹ̀lé ọbẹ̀ ká jọ sin bí mayuta kọ́ra bubi abudulayi mula nínú tí a fi súnmọ́ lọ́wọ́ bá ní tá à ń gbà ládàáni lórí níta bí wọ́n súnmọ́ lọ́wọ́ tá à ń gbà ládàáni lórí láyà jùsù kọ́bùn lẹ́hàdáyà alẹ́ ìṣẹ̀rẹ̀ àná àwọn àfààní kò lẹ́tọ̀ọ́ kọ́ sọ́pọ̀ ń gba ẹ̀bùn lé lórí inú ṣẹ̀ríà kílẹ̀ rí wọn torí ẹ̀ tó bá lọ kírun ó ṣe kéré tabaka Quran gbogbo yẹn àfi máa ń ṣe lọ ni àmọ́ ń gbalada lórí ẹ̀ kọ̀lẹ́tọ̀ kọ́ gbọ́ wọlé lórí nínú ìṣẹ̀lẹ̀ à kọ̀lẹ́tọ̀ kọ́ kírun sókù la kọ́ a máa bọ̀kọ́ tó ẹ bá ní wá oúnjẹ tá a jẹ o kọ̀lẹ́tọ̀ kílẹ̀ rí àwọn àfa lórí ẹ̀ wọ́n á mú àdìsù àbí umama wa tọ́gbọ̀ wa látọ̀dọ̀ anabi wa Muhammad sọ̀sán ọ̀sọ̀ pé man ẹni yòówù tó bá ṣìpẹ̀ fọ́mọ ìyá rẹ̀ ìpẹ́ kódà kò jẹ́ pé ẹ ti ayé kọjá pé ọ̀gá rẹ̀ ọba yóò fẹ́ lébi iṣẹ́ ni àbí ìyàká ló ṣe tí ọ̀dà bàbá rẹ̀ fẹ́ nà ọmọ ìyá mùsùlùmí àbọ̀ orí pé ọ̀gá rẹ̀ wọ́n fẹ́ lọ bàbá lọ pé dákun ẹ̀ bàbá kà á ṣe bẹ́ẹ̀ mà wọ́n bá káwá tó sọ pé tó lọ ṣe ká tó ṣe pé ìpẹ̀ta lọ ṣe fọ́nà ọba ọwọ́ abẹ́bùn lé lórí ẹ̀ fàkọ́bìlà ọba gbẹ̀bùn fàkọ́dì àtà bàbá ní àdìmán ní àbúwá bèrèbà wọ́n ní ojú ọ̀nà rìbá tó lágbára ló ti jẹ́ ẹ̀bùn àníkọ́ lọ́ba ẹ̀ sì pẹ̀lọ́dọ̀ gẹ́ ẹ̀ sì wọ́n ti tọ́tọ́ gbajúmọ̀ lórílẹ̀‐èdè wa sẹ́nìkan bá ní slọ́ọ̀tì kan ní ìṣe gan-an ẹ wọ àwọn tí wọ́n máa lé wọ́n tún sẹ́ẹ̀ lọ́ọ́ máa tún fi owó bẹ́ẹ̀bù ẹ̀ ti ẹlòmíì tó tún fẹ́ fún ẹjẹ́ àjẹnà sí gbogbo tí ọ̀dà yìí o hadith tó wà hasan ni wọ́n Abu Dawud lọ́gbà wa ẹnu kitabul buyuwe hadith number three thousand five hundred and forty one. Asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. A fi àsìkò yìí kí gbogbo. Nínú tí a fẹ́ fi ta ọ̀rọ̀ yìí, òun náà ni tá fẹ́ fi mọ̀ yìí pé kájánù wọn ò dáa ní gbogbo àhàdísì àti mú wá ó ní àdísì tí Ibn Majah àti Abu Dawud wà ní Sunan wọn. àdísì yìí àdísì yìí ó dáa ni ẹnu Sunan Abi Dawud five thousand one hundred forty two ẹnu Sunan Ibn Majah nọ́mbà àdísì yẹn three thousand six six four àdísì náà ní pé àbí eh, anábì ṣẹ́yí bin Rabi'ah as-Sa'idi ọlọ́gbà wa oníbẹ̀rẹ̀ náà nahnu inda Rasulillahi sallallahu alaihi wasallam lásìkò tá a fi wà pẹ̀lú ànábì sallallahu alaihi ìjẹ́ àwọn ọ̀rẹ́dùn ní bani sálámà ẹnì bá láti inú àwọn àràn sálámà ọwọ́ kọ́lá ya Rasulullah onímọ̀dìṣẹ́ ọlọ́ọ̀ba àdìbàkì àmì bírí àbáwá yíyẹ ṣe ǹjẹ́ ní bàbá mi tó ti kú yìí àbí ìyá mi tó bá kú olówó nílẹ̀ aráyé mọ̀ wọ́n ní bàbá máa wò òun sì fẹ́ máa ṣe dáadáa sáwọn méjèèjì lẹ́yìn ǹjẹ́ ní nǹkan kan tó wà tóun fi lè ṣe dáadáa sí alẹ́yìn kún wọn bí tóun máa gbalada lórí ẹ̀ àdàbí ni naam sallallahu ní bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam àkọ́kọ́ ńbẹ asọ́látò àlèyé mà kọ́ máa ṣàdúrà fún wa máa ṣàdúrà fún àwọn òbí ẹ̀ méjèèjì tó bá jẹ́ mùsùlùmí. ẹlẹ́ẹ̀kejì wal istighfaru lahuma máa wá foríjì ẹ̀ṣẹ̀ fún wa. ẹlẹ́ẹ̀kẹta wà ń fàdù ahadihima min ba'dihima adéǹtí ti ṣe é lẹ̀ kí wọ́n tó kó láyé kọ́ bá wọn mú sẹ́. a ti bá ṣe lówó ni wọ́n máa mi mo sì fẹ́ fún la máa ní nìkan báyìí ti bá ṣe lówó ni wọ́n máa mi ó dà mo fẹ́ sí dáadáa mo fẹ́ gbẹ́ kànga ní àdúgbò àwọn lámarin lápòjúwe nígbà tí ó sì mọ́ kò sì lówó gbẹ́kẹ̀gá yẹn àwọn tó wù láti ṣe ń gbà tí ọ ń bẹ láyé tí ò ṣe wọ́n ṣe wasilatu rahimi láti látú sọ́lú ilẹ̀ àwọn ti gbogbo àwọn fámìlì ti bàbá ti yẹ ẹ pé máa wá sọ̀dọ̀ bàbá àti yẹ ẹ nígbà tí ó fi wà ń kéke ẹgbà tó dàgbà wọn wá sọ̀dọ̀ bàbá wá sọ̀dọ̀ ìyá pè dá jọ má jẹ́ wọn ilé ó tún jẹ́ ládàá tí ó máa báwọn òbí tí ó sì wọ́n náà wọ́n gbá ládàá lẹ́yìn ẹ̀ wà ìkírámi sọ̀dì wà ìkírámi sọ̀dì kéhìmà àwọn ọ̀rẹ́ àwọn méjèèjì máa pọ́n wọn lé ọba rẹ̀ bàbá rẹ̀ ọ̀pọ̀n lé ọjọ́ kọ́ sọ̀rọ̀ dáadáa yìí pé ah Allahu Akbar ọ̀rẹ́ mi tọ́ka yìí pọ́ wà láyé ni ah Allahu Akbar kọ́nà ó forí jọ̀rẹ́ mi o ẹni pé bàbá bàbá máa sọ bẹ́ẹ̀ tí wọ́n bá rọ ọmọ tó kí hàn pé owó ló sì ní tó lágbára tí ó tí ó bọ́n pa òfun hàn bàbá ah, ẹgbàá o kí wọ́n tó ká ọlọ́run forí jọ̀rẹ́ mi o sáfù àwọn tó ń tọ́lá òsì máa lọ olùkọ́ tó dáa ní ọ̀sọ̀ yóò rántí ìgbà tí àwọn jọ wà pọ̀ àti bàbá rẹ̀ ànábì láwọn nǹkan yìí sallallahu alaihi wasallam ló fi lè máa ṣe dáadáa sí à lẹ́yìn ikú wọn gbogbo tó wí ìjẹ́ lórí oṣù oúnjẹ fún wa oṣù oúnjẹ dánú oúnjẹ báwọn èèyàn nígbà tí wọ́n bá kú kò sọ́mà tó bá jẹ́ yí pé ọ̀dà èèyàn ó ṣe oúnjẹ ni ànábì wa mọ̀ sàn ó ní ọ̀bà kọ́kọ́ dáa kọ bí ọ máa dáná ìdáná fún akọ́pọ̀ wọn lè wà kọ́ dákọ̀. ẹ̀ẹ́ tabalọ̀ wo eléyìí kó tó di pa àwọn agan sọ alama bàbá wa àgbà sheikh adam abdullahi alilori alori Allah yarhamu wọn ti sọ ẹni tíra takọlí jàdíyà torí tí wọn fi ṣe tíra yìí gan alisilamu takọlí jàdíyà ìtorí ẹ̀ tí wọn fi ṣe ni àwọn ìmọ̀ kan tó gbilẹ̀ ilẹ̀ yorùbá tó pọ̀ rẹ́rẹ́ nínú lẹ́tọ̀ tó lọ àwọn èèyàn wọ́n tún dàbí àgbẹ̀ dàpẹ̀ díẹ̀ tó ma tíra ló tún mọ̀ yìí o alìsílámù wàtàkọ́ lídùn ìjà ìlíyà lọ wojú ewé sixty six rẹ̀ babade májá àfi ti àmì alimẹ́jì ti wùsùn ìtàbà ìlè wọ́n pilẹ̀ wọ́n pilẹ̀ gbé kíní kalẹ̀ fún ni wípé wọ́n àfẹ́sọ̀ lórí nǹkan tí wọ́n máa ń ṣe nípa káwọn tó kùkú fọ́ máa lọ ṣe kí wọ́n lẹ́mìí pé oúnjẹ táwọn bá ṣe oúnjẹ òkú yọ bókú lẹ́gbàá tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ àwọn àfa tí wọ́n tí a sọ wípé ọ̀dà àti ọ̀dà tí a sọ gbé ẹ̀ tán bàbá mú àrò àwọn tí wọ́n ní kájẹun òkú dáa bẹ́ẹ̀ tí ọba kọtíra bí tiwa mú sí fún nìyẹn pé àwọn tí wọ́n ní kájẹun òkú wọ́n mọ̀rọ̀ wọn wá àwọn kan gba ọ̀rọ̀ wọn wá ni wọ́n sì mẹ́rin wọn tì í àwọn tí wọ́n ní ká má jẹun òkú wọn sọ nígbà tí wọ́n sọ àwọn tí wọ́n ní ká òkú tí wọ́n sọ̀rọ̀ wọn tán wọ́n wá sí tàdí kùlé wọ́n ní Ibnu Jawzi inú tíra tàlíbísì ìbílísì ẹ̀ wọ́n ní gbogbo ẹ̀rí ládàáda tí wọ́n kú wáyé wọ́n ní Ibnu Jawzi ti fàyà nínú tíra tàdíbísì ìbílíìsì wọn ni wàkọ́ nínú wúlá yóò tájú bí wọ́n sọ wípé gbogbo ohun tí ọ̀lẹ́sẹ̀ lẹ́ni tí wọ́n fi sẹ́ẹ̀lì kama ìtakọ̀dà tó abúlé ars wọn ni gẹ́gẹ́ bí ó ti ó ti ṣe nákìdù fún gbogbo àwọn oúnjẹ tí ẹ̀ máa ń ṣe lọ́nà ìtọ́ ẹ wá máa bọ́ tí bàbá wa wílẹ̀ wọ́n ní wà ilé yìí àmì ibi pé kọ̀dá ọ máa ṣe oúnjẹ òkú làwọn wá o wà ilé yìí àmì wọ́n ní làwọn sì fọ́ sí lẹ́yìn náà wọ́n á ṣe tàníkù lórí ìsìlẹ́lù medizin àwọn tí ẹni ká tó máa jẹ́ òkú òkú wọn ni inú ẹ̀rí tí àwọn ká máa jẹ́ di òkú tí wọ́n tó mú wá òun ni àdìsù abdullahi ibnu ibnu jafar wọn náà tí ẹni ká máa jẹ́ di òkú wọn ni wọn bá tó mẹ́rin abdullahi ibnu jafar tó sọ pé islam tánà bí sọ fún yín pé islam wulẹ̀ ali jafar tó hàmán fàyínà wú àtàwọn amúnú yusùgìlùm ọwọ́ àtàwọn má yusùgìlùm bẹ́ẹ̀ ti kọ́ bẹ́ẹ̀ nìyẹn méjì náà lè ṣùgbọ́n ẹnu ẹnu hadith ẹnu sunan abi àtàwọn méjì náà gbà wípé ẹ ṣe oúnjẹ fáwọn èèyàn Jaafar torí tí ó kó ọ lẹ́rù ojú tí wọ́n fi ní jẹun ó ti di abá wọn kọ́lá rahimahullah mu'alliqan wọ́rọ́dà al-mujizin bàbá wa wá sọ sheikh wa wọn sọ yìí pé wọn á kó ọ̀rọ̀ sí àwọn tí a ní ẹ̀rí ni wọn wá ní iná hadal hadith iná hadal haditha la yu'ayyidu it'ama al-mayyit li-zuwar wọn ní tí wọn wá ìpẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ni wọn ní kò sí ẹ̀rí kò sí ní kú fún wọn ma ìgbàjẹ́ pé àwọn ni wọ́n ma ṣe jẹ́ fàlejò wọn ni bali ìtì amúlì jìrání lìhálì mayit ẹ̀rí rẹ̀ ni káwọn tí òkú òkú fún tí wọ́n jẹ́ àwọn ará àdúgbò wọn ó ṣe ń jẹ fún ta ni àwọn tó kù kú fún wọn tó dé ìsìláàdù wọn èyí tí wọ́n mú alẹ́ rí kìí ṣe kọ̀ wọlé náà nígbà tí wọ́n á mú àwọn ẹ̀rí gbogbo àwọn méjèèjì wá wọ́n á sọ pé adi hujjaju lajina yu'ajiduna tasadduq limayit ni yawm dafni hatta yawm eléyìí ni àwọn ẹ̀rí tí wọ́n ní kẹ́ máa ṣe sàrà àfọ́kù lájọ́ tí ọba ti kú díjọ́ tí ọba dọjọ́ keje hẹ́sù yẹ sẹ́màlù làmà lè dùn àlè kìtàmì ọjọ́ keje wọn ní àwọn èèyàn wà àwọn àfọ́ àkójọ wọn wà ṣe àdúrà ìfìtì kàìsìmáà ni yóò mi dáfìlì bí wọ́n ti kójọ ń jọ àkọ́kọ́ tí wọ́n ṣe òkú wàlàkínà amúra kọ́ni tasaraba ilé ilé fasáàdù wọn ní ọba di pé àwọn nǹkan tí ò da ọ̀n wọnú ọ̀rọ̀ ọ̀n wọnú ẹ̀ wẹ̀ sáfàlà ọbẹ̀rẹ̀ sì máa ń fẹjú sí i hata ajizali ulama ani kọfi wa islahi tóbi dé pé àwọn àfa gan wọn ò lágbára láti tàtúnṣe ẹ̀ má wọn ò lágbára láti dá dúró kùsù sanfi biladi yorùbá pàápàá jùlọ nílẹ̀ yorùbá yìí lídà lidalik wọn nítorí dé yìí kọ́mọlì wàhán bímani ihi wọ́tà hírìmì làwọn àfọ̀n wá sí fi dìde yìí pé haramu ni kẹ́ ẹ dánú di òkú wọ́n sì ní ẹ ṣe má lè anáwó yẹn kọ́lába ilé awàlí má fi biladi yorùbá wọn nítorí pé ó di òkú òkú ìbànújẹ́ ni ó ti di oúnjẹ wàlímà wàlímà ni oúnjẹ kẹ́ni oúnjẹ ìdúnlẹ̀ yorùbá nínú mo ní mo wàfi bóde àkà nínú mo mòdù ní page sixty eight sixty nine nígbà tí a tún sọ̀rọ̀ mi lọ wọ́n pilẹ̀ wá ṣe ònúwàánu èyí pé alìjánázátú kàlíwàlímàtì fi bíládì yorùbá ilẹ̀ yorùbá àyèmàkan ti bẹ́ẹ̀nbẹ́ ni pé bí wọ́n bá ń sèkú bí ìgbà tí wọ́n ń ṣàjọyọ̀ ni kò sí yàtọ̀ láàrin òkú àtàjọyọ̀ ńlẹ̀ yorùbá kí bàbá wa wí wọ́n ní wàyíyà mi rọ̀ wá síbi ìjà ilé àti ìlúla wọ́n nínú àwọn rọ̀ wá síbi ìjà ilé àti ìlúla kíra ń pè rọ̀ wá síbi àwọn failure àwọn àwọn ìjà ilé àti ìjà ti fẹ́ẹ̀lì náà ìkùnà ìkùnà táwọn ìjà ilé àti ìsìlámù tó dé ìkùnà tí wọ́n náà kùnà wọn wọ́n ní náà ni wọ́n máa ṣe ju òkú wọ́n máa dáná fókù alati tasarabat ila awusɔti islamiyya bin jarayi tikakim wa ikhtilaati bil wasaniyyi wa nasora ètò ìpè ntọ́fà sábàbí ẹ̀ bàbá wa fẹ́ sọ pé ntọ́fà sábàbí ẹ̀ ni pé Yorùbá mùsùlùmí wọ́n ti lúpọ̀ máwọn ọ̀sẹ̀ bọ́ wọ́n ti lúpọ̀ máwọn nàṣọ́ra yánà alẹ́ ladíyàn sàlàsà torí gbogbo àwọn tí wọ́n láwọn ń ṣẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta yìí mùsùlùmí àwọn ọ̀sẹ̀ bọ́ àtàwọn nàṣọ́ra kánú yatadakhaluna fima bainahum fil usratil wahida àwọn gbogbo wọ́n ti wà nù fámìlì kan nítorí ìdí èyìí wa yakhtalituna fi suq tí wọ́n bá dọ́jà wọ́n jọ tajà wọ́n jọ rà ní wàlí mahamad wọ́n jọ wà lẹ́nu sẹ́ni wàlí balad wọ́n jọ wà lùdí wàṣáàrẹ̀ wọ́n jọ rìn ní ní ní pópó ní wakana mota muluk yorùbá alikudama ló ti jẹ́ pé àwọn òkú àwọn ọba àwọn yorùbá ní ayé àtijọ́ ìṣẹ̀yàwó ilé amakọ̀bìrì ń fi mọ̀ wákìbọ̀ hafalat wọ́n máa ń sìn wọn lọ pẹ̀lú ijó àti ìlù tí wọ́n bá ń lọ sìn wọn ni àwọn ọba kama yukọ́ mọ̀láwù lahum dhalika fi hayatihim wa marosim tawliyatihim misla ma fi taqlidi fara'ina al-masriyin wọ́n ní bó jẹ́ pé wọ́n máa ń ṣe é fún wọn nígbà tí wọ́n wà ní ayé wọn tí wọ́n máa lù tí wọ́n máa jó bẹ́ẹ̀ náà kà ń fẹ́ fìlù àti jó sìn wọn lọ sí ìgbò tẹ̀ wọn wọ́n lé lé fi jọ àwọn fara'ina àwọn Firawuna àwọn ará Misira àti àwọn kìnnìún Firawuna ilẹ̀ Misira bí ẹ ti máa ṣe kíni fàráyìn náà wọn nílẹ̀ ní Mísírà tí ẹ máa dùn fáwọn ọba wọn tí ẹ máa tí ẹ nìkan bá kú tó yẹ pé wọ́n sọ pé àwọn fi jó sìn ló jẹ́ pé ẹ̀yẹ́dà mata malikun mílẹ̀lì muluk tí ẹ nìkan bá kú àwọn ọba haya khalifa eh, wu eh, ibnu lawu adada min dohaya labkor alagnam ìtakùnà lawu zadan ilẹ̀ amithani wọ́n sọ pé ẹ lọ́ọ́ pa àwọn màlúù tó pọ̀ ẹ lọ́ọ́ pa àwọn àgùntàn tó pọ̀ ẹ lọ́ọ́ pa àwọn àgùntàn pọ̀ eléyìí wọ́n jẹ́ yí pé àwọn fi ṣe àwọn àwọn àwọn àwọn jẹ́ káwọn èèyàn jẹ́ àwọn fi pèsè ńpalẹ̀ dọ́dún tí ń bọ̀ fún un yìí pé bóyá inú ọlá náà lọ́wọ́ àánú sàárì ẹ̀ dọ́dún tí ń bọ̀ wàdálíkà ayédọ̀ yusufu máa kárí ti arab tafalu fi jahiliya. asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu ní ìdáhùn sí ìbéèrè ẹ̀yin olùgbọ́ wa láti rí àwọn dvd àwọn ìdálẹ́kọ̀ọ́ wàrà ẹ̀ tẹ́ wà ní ìkòròdú àti agbègbè rẹ̀ ẹ̀ máa lọ tààràtà sí alamin place third floor number thirteen lagos road benson bus stop nọ́mbà wọn rèé zero zero five six one zero one four eight zero ẹ̀ń tí ẹ wà lóṣòdì àti agbègbè rẹ̀ ẹ̀ máa lọ sí alahak islamic outlet tó wà ní nọ́mbà fifteen surebat street opposite nafdac oṣòdì àpápá expressway oṣòdì nílùú èkó nọ́mbà wọn rèé zero zero five five zero double zero two three seven ẹ̀yin tí ẹ wà ní sango ọ̀tà àti agbègbè rẹ̀ ẹ máa rántí nurul ark islamic center ketere street sango ọ̀tà ogun state nọ́mbà wọn rèé zero zero three three seven double five one two three gbogbo ẹ̀yin tí ẹ wà ní agbègbè mile twelve ketu alápẹ̀rẹ̀ àti agbègbè rẹ̀ ẹ máa pe nọ́mbà yìí zero eight zero five one three one five zero nine one fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè nọ́mbà yìí tààràtà zero nine zero nine five one nine zero six three three tàbí zero eight zero five one three one five zero nine one. ẹ jìnnà sí ayédèrú o àwọn alágbàtà fún àwọn dvd ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí káàkiri orílẹ̀-èdè nàìjíríà kí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè bá àjàǹfààní rẹ̀. ẹ tún láǹfààní àti wò wá lórí ẹ̀rọ ayélujára facebook address wa ni www.facebook.com slash nurul huda n w o r u l h u d a m a s j i d nurul huda mosjid láti rí àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí bí ẹ ti ṣe rí àwọn dvd ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí rà làṣìṣe eléyìí kí ẹ like page wa fún àlàyé lórí àwọn ètò wa lóòrèkóòrè ìdàgbàsókè islam ò jẹ́ wa lógún máa ṣàlà. ọ̀rọ̀ bàbá mọ̀ọ́ká yìí onu tíra yìí o wọn ní eléyìí ọjọ́ ń táwọn lábáwá náà máa ṣe kótó di pa nàbí wa muhammad sassan kótó di pé ọlọ́run ránṣẹ́ nílẹ̀ akérèmí bí ká máa pa ẹran tí òkú bá kú ẹ̀sùn anahum yẹn ni haruna alakuburi mọ́ta wọn náà lọ́ọ́ máa pẹ̀rán sí igbó tẹ àwọn òkú ọ̀yàkùnà iná wù ká ní akérèlè adìyẹ fi hayati fàkàfà wù bidari kabada mọ́ọ̀tì wọn náà máa sọ yìí pé nígbà tó wà láyé máa pa nítorí náà àwọn pa nígbà tí kò sí má ó sì jẹ́ yìí pé ẹ̀ẹ́ tàbí wọ́n sọ pé tàbí jẹ́ pé irú tí ma fàjà islam bíi plan dàdí islam wàá dé ó ní haramu ni kí wọ́n má ṣe má wàkọ́lá nàbí sallallahu alaihi wasallama anabi wa sọ pé la akora fili islam rọwọ abu dawud pé kò sí pàǹpà ẹran fún pé nìkan kú nínú ẹ̀sìn islam o ẹ dákun kí la tún fẹ́ máa wá kiri níta sọ yìí kí ni nǹkan tá fẹ́ mú tá a jọ pé a tún fi jókòó mi ká sàtìmá jẹun òkú baba sheikh wa ni wọ́n sọ̀rọ̀ yìí wọ́n kúrò màmá àtàwọn kálàfà ibnan wọ́n tún sọ wọ́n ní gbogbo ẹ tó bá ti á kó láyé tó bá fi ọmọ lẹ̀ fàlàdàlẹ̀ khalif an yukima li janazati hafalati sharif at-tashrif nihai wọ́n ní àájẹ́ pé ọmọ rẹ̀ ọ̀ràn yẹn ni kọ́ wá ṣe oúnjẹ òkú fún yẹ iyì ìgbẹ̀yìn bẹ́ẹ̀ tọ́mọ ẹ̀ bá tí bàbá ẹ̀ bá kú àbí yẹ ẹ̀ kú tí ò ṣáájú wọn kú wọ́n ní yọ wà jáde sáwọn èèyàn yọ à máa ṣe fàájì pé ọfọ máa rí lẹ̀ ìyá bí máa rí bàbá bí máa rí yọ à fáwọn èèyàn lóúnjẹ yọ máa fún amú wàkálẹ̀ rámú mutawakifa alákọ̀dé sira wọ́n ní lákọ̀ọ́kọ́ wọ́n ní ọ̀rọ̀ sì wà nípìnlẹ̀ yìí pé bí agbára ọmọlọ́ọ̀kù bá ti rí lákọ̀ọ́kọ́ ní ti ń ṣe é lẹ́yìn ẹ̀ yàwọ́ zazalika lahadil mubarat wal munafasa wal mugalat lẹ́yìn náà lọ́ba dípò yíwọ́ lọ́ba dípò kálukú fi ń ṣe yàrá kálukú fi ń ṣe competition kálukú náwó ìnáàpà ó jẹ́ pé wọ́n nà bí wọ́n bá ti rí nínú owó òkú ẹ̀ tó ti yóò mọ alọ tọrùn bọ gbèsè yóò fẹ́ mú àléébù pé bàbá òfin ọmọ aré lẹ yóò fẹ́ mú kó lọ́rùn tí o pé kẹni wọn ni yóò máa wú yóò máa ṣe gbogbo ẹ yóò máa arìnrìn akọ yóò máa jó wọn máa kọrin fún un yóò máa pẹran yóò máa ha oúnjẹ fáwọn èèyàn wọn ni yóò máa kí sáwọn èèyàn àtàwọn tí wọn jìnnà àtàwọn tí wọn pẹ yóò ṣe ìdájọ́ sí i wọ́n fi ju àwọn nàṣọ́ra ló sì jẹ́ pé ilé làwọn nàṣọ́ra fi ń gbé òkú wọn pamọ́ tó yẹ pé nígbà tí wọ́n bá tó lówó lọ́wọ́ tó sọ yìí pé àwọn apá níparí ẹ nígbà tọ́rọ̀ wa di báyìí sakata fi ẹ́ di lamá ladina kánú yóò gbìyànjú hàn lè jì má lè do a àwọn tí wọn ní kẹ ẹ máa dáná òkú kẹ ẹ máa kó jọ́njọ́ keje wọn lànà ọba máa tí wọ́n sọ ma nana ọba dákẹ́ fakufu ana amalilali nana ọba se ma wàṣàrù máa fi bidia ana tantasiru bisura wọn ni ibi tí ń bẹnu bidia ni pé ọgán ni máa fọn kalọ́gán tó bá ti délẹ̀ yọ máa fọn ká hata iná gbádà tí mi sì torí pé àádá yìí ó bẹ̀rẹ̀ láti inú yorùbá ni wọ́n ló ti ń dé ọ̀dọ̀ àwọn haúsá ti dé ìparí ọ̀rọ̀ bàbá kí ọ náà kọ́ba ní yọrí sí wọn eléyìí ọjọ́ àmọ́yìí pé mọ́dàbù bàbá ni bùtìlánù sunu ta'am min alil mayit ni pé ká máa dáná òkú kì í ṣe ọ̀nà tí islam fi ọwọ́ sí ìta gbọ́ ọlọ́jẹ́ kí ó wúlò fún wa subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun. وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته لا إله السلام عليكم ورحمة الله وبركاته أفي أسكو يكبو بمسلم اللقويا تلو بني أني كاشي نتفو إني لوري واسي تمشالاشي نورولو ودا موسكي أجي كاليري tó bá di gbogbo ọjọ́ friday saturday àtọjọ́ sunday ẹ máa tẹ́tí lẹ́kọ̀ọ́ fún àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa lórí iléeṣẹ́ bond fm ninety two dot nine lọ́jọ́ friday saturday àtọjọ́ sunday aago mẹ́sàn-án títí di aago mẹ́wàá alẹ́ ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà yóò máa gorí afẹ́fẹ́ bond fm ninety two dot nine bákan náà lórí lagos television lọ́jọ́ saturday aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ di aago méje é mau. Talvez lọ́jọ́ sunday láago mẹ́fà àbọ̀ òwúrọ̀ di aago méje òwúrọ̀ ẹ máa wò fíkìrò tó bá dọjọ́ sunday bákan náà aago méjìlá di aago méjìlá àbọ̀ ọ̀sán ẹ máa wò sí tẹ̀síkíyàtò nàfẹ̀sẹ̀ lórí lagos television bákan náà lórí amóhùnmáwòrán nta channel ten lọ́jọ́ sátidé aago kan àbọ̀ di aago méjì ọ̀sán ẹ máa wò dálẹ́kọ̀ọ́ wa àtúntẹ̀ rẹ̀ yóò tún wáyé ní ọjọ́bọ̀ thursday ní aago mẹ́fà títí di aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ ní nta channel ten láti ṣe àlékún àgbọ́yé ẹ̀sìn yín ẹ ní mọ́ṣáláṣí nurul huda níbi tí ìdánilẹ́kọ̀ọ́ tó ti máa ń wáyé lọ́sẹ̀ọ̀sẹ̀ níbo ló nọmba thirty five sílífàtù akínsọ̀yà street ìjẹ̀ṣà sùúrù lérè lẹ́kọ̀ọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ náà máa ń wáyé ní aago mẹ́rin ààbọ̀ di aago mẹ́fà ààbọ̀ ìrọ̀lẹ́ ní ọjọ́ monday ẹ máa pàdé dr sirajudeen bilal al-asro fún ìdánilẹ́kọ̀ọ́ tawhid lọ́jọ́ tuesday ẹ máa pàdé dr sharafdin gbadebo raji lórí ìdánilẹ́kọ̀ọ́ fíkìl lọ́jọ́bọ̀ thursday tẹ̀síkíyàtò nọ́ọ̀sì ẹ máa pàdé sheikh zikrulai ṣàfi fún ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀síkíyàtò nọ́ọ̀sì tó bá dọ̀jọ́ sunday ìdánilẹ́kọ̀ọ́ àdín ẹ máa pàdé sheikh idris suraka bẹ́ẹ̀ ni tó bá di sátidé tó bá gbẹ̀yìn gbogbo oṣù ẹ máa pàdé dr abdulrasaq abdulmajid alaro lórí ìdánilẹ́kọ̀ọ́ tawhid wa ní èdè gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ ni gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yìí aago mẹ́rin àbọ̀ sí aago mẹ́fà àbọ̀ ni ẹ má ṣe aláìwá o láti bá àṣàlékún ìmọ̀ ẹ̀sìn máa sànà. alhamdulilayi rabbil alamin ọpẹ́ ni fún ọlọ́run ọba tó tún ṣe ní ìrọ̀rùn fún àwọn dókítà wa dókítà sirojidin bilal al-asra láti tún tẹ̀síwájú lónìí lórí ètò tawhid abẹ ọlọ́run nínú àánú rẹ̀ kí ó túbọ̀ san dókítà wa ní ẹ̀san rere ní ayé ń bì yìí àti ní ọjọ́ àgbéǹde àlìkíyàmà kí ọlọ́run nínú àánú rẹ̀ kí ó túbọ̀ máa ran mọ́ṣáláṣí núrù dà tí ó jẹ́ onígbọ̀wé ètò yìí lọ́wọ́ kí ọlọ́run má pín wọ́n nípa ẹ̀yin tí ẹ jẹ́ olùgbọ́ wa náà kí ọlọ́run gbọ́ àdúrà wa kí ó túbọ̀ fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ kí ó sì ṣe ní ìrọ̀rùn fún wa láti máa fi ohun tí à ń gbọ́ ṣe ìwà wù aláwùmọ̀ amín fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lórí àwọn ibi tí ẹ ti lè rí àwọn dvd àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ẹ lè pè sí orí aago zero nine zero nine five one nine zero six three three zero eight zero five one three one five zero nine one zero nine zero nine five one nine zero six three three zero zero five one three one five zero nine one. àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí kò tí ì sí ọ́díò cd wọn dvd wọn ló sì wà níta kí á jìnnà sí ayédèrú ẹ sì rí àwòrán àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ní ara cd wọ̀nyí. ẹ jẹ́ kí á gbìyànjú láti máa ra àwọn dvd àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí kí á máa wò wọ́n ìmọ̀ ló ní àdínì ọgbọ́n ògbe ọlọ́run á jẹ́ kí a lè máa fi ohun tí à ń gbọ́ ṣe ìwà wò tí ẹ bá ń fẹ́ àlàyé lórí àwọn ètò wa ẹ lè pè mí sí orí aago zero eight